أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكم الله وبا ọba tí ó fi ìfẹ́ rẹ̀ tó fi kó ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam àdúró lórí ọ̀rọ̀ tá ń sọ lórí al-adhan wal-iqama ó ní ìpèrún àti gbígbé iqama a sọ̀rọ̀ lórí hikma tó ń bẹ nínú kí a ṣe adhan lẹ́ẹ̀mejì méjì àbí ká a ṣe àlàyé lórí ìdájọ́ adhan àti ìdájọ́ iqama a ṣe àlàyé lórí ṣé àwọn obìnrin ṣé wọ́n lè ṣe adhan láàrin ara wọn àbí wọn ò lè ṣe orí ọ̀rọ̀ tí a ti dó ni al-akhta al-mu'adhdhinin àwọn àṣìṣe tí àwọn tí wọ́n máa ń pèrún tí wọ́n máa ń ṣe àwọn tí wọ́n ń pèrún ó ní àwọn àṣìṣe tó máa ń ṣe omi ó burú gbà omi èpè ni omi sì ni ó ba ìtumọ̀ jẹ́ nínú àwọn àṣìṣe tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe observation tí wọ́n ṣe tí wọ́n wòye sí nínú ẹ̀ maddul hamza min ashadu alhamza tó wà lórí tó bẹ̀rẹ̀ pẹ̀lú tó bẹ̀rẹ̀ kẹlma ashadu ọ̀pọ̀nù wọn ashadu alla ilaha illallah bí wọ́n ti pè nù wọ́n ṣe má di rẹ̀ ó sì ti ba ìtumọ̀ jẹ́ instead kẹ́yìn òfin rìnlẹ̀ pé òun jẹ́rìí pé kò sọ́ba tó tọ́ kájọ́sì fún àfọ ọlọ́run ọ wá fi sí síga ìbéèrè so a rí i pé ìtumọ̀ rẹ̀ ti bàjẹ́ àwọn àṣìṣe ẹlẹ́ẹ̀kejì madulba min akbar wọ́n ma àwọn ẹlòmí ma ń fa akbar níbi bá yẹn wọ́n fagùn so al-akbar ìtumọ̀ rẹ̀ ó bá bàjẹ́ yóò wá di àtọ́blù ìlú Allahu akbar. Allahu akbar bar tó ń sọ yẹn ó ti bàtúmọ̀ jẹ́ instead kí wọ́n máa sọ pé ọlọ́run tóbi wọ́n á máa sọ pé ọlọ́run dìlù a ó rí pé ìtumọ̀ yẹn ó ti bàjẹ́ tí èèyàn bá mọ tó ń sọ ó lè mú kúrò nínú ẹ̀sìn Islam nínú àwọn àṣìṣe tí wọ́n máa ń ṣe ìdúró lórí ìlà wọ́n wà bẹ̀rẹ̀ lórí illallah èyàn náà ìtumọ̀ rẹ̀ burú gbà ẹni ó bá máa ń tó sọ ó sì ti di kèfèrí wọ́n ní ashhadu an la ilaha wọ́n ti bàtúmọ̀ jẹ́ so eléyìí náà àṣìṣe ni tó burú tí àwọn tó ń pèrún tí wọ́n máa ń ṣe nínú àwọn àṣìṣe míì ó ní idghamu dal min muhammad muhammad yẹn wọ́n mú dal wọ́n mú rọ wọ́n mú wọ rọ wọ́n wà pé ashhadu anna muhammadar rasulullah wọ́n ṣe idgham dal sínú rọ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn èyí ó wà nù àwọn àṣìṣe tó pamọ́ tí kìí ṣe gbogbo ọ̀pọ̀ ló ló mọ̀ pé àṣìṣe ni torí pé àṣìṣe pamọ́ àyẹ̀fẹ́ tó bá kéwú nínú àwọn àṣìṣe tí àwọn tí wọ́n máa ń pèrún tí wọ́n máa ń ṣe tarku nutqu bilha fi sọ̀lá nígbà tí wọ́n bá ń ṣe hayya ala sọ̀lá ah, ha tó parí rẹ̀ yún wọn ò ní pè é fífi sílẹ̀ ó ti ba ìtumọ̀ rẹ̀ jẹ́ gbáà instead ká pèpè lọ síbi oore àti oríire ó ti di èpè à ń pèpè lọ sí iná wa hayya la sala wọ́n ti yọ ha kúrò instead kí wọ́n ní hayya sala so àwọn eléyìí àwọn àṣìṣe ni tó burú tí ìtumọ̀ bàjẹ́ nínú rẹ̀ an yubaddila ha sọ̀lá ha ha as-sọ̀lá yun wọ́n wà sọ di ha torí pé ọ̀pọ̀ nínú àwọn apẹ̀rún kìí ṣe pé wọ́n kéwu ní kéni wọ́n ń gbọ́ ni. Ke, so apeloni lónìí apè lọ́la àwọn náà ń gbọ́ làwọn náà bá máa pèrun léè tó sì jẹ́ pé ẹni ó kéwú gan bóò ló ti rí ká tó wá lẹ́ni tí ò kéwú torí pé ọ̀pọ̀ wa àwọn harafi kan wà tí máa ń ni wá lára láti pè àìdá wọn yàtọ̀ so inú wọn ona náà ni ha àti ha so ó lè jẹ́ pé nígbà tí ń gbọ́ ha ha ó lè wá wọ́n gbé ah, àwọn alárúbáwá làwọn èdè wọ́n mọ̀ sí ha so lòwúrọ̀ wá sí yóò bá sọ ha di ha so instead kò ní hayya ala salah yóò wà ní hayya ala salah ìtumọ̀ sì ti bàjẹ́ bákanáà ikfau ash-shahadatani hatta la yusma kéèyàn fi aṣahadatani kéèyàn ò fi pamọ́ téèyàn ò fi ní gbọ́ aṣahadu an la ilaha aṣahadu yẹn ó ti fi pamọ́ èèyàn ò ní gbọ́ àbí ẹni tí ó bá ṣe at-tarjih àbí at tí ó kọ́kọ́ ṣe aṣahadu an la ilaha illallah pẹ̀lú ohun rẹ̀ èyí tí ó ṣe yun yóò fúnra rẹ̀ bọ́ àtẹn tí ó bá súnmọ́ bẹ́t ẹlòmíì yóò fi pamọ́ ẹ̀ ní gbọ́ ẹ kàn pọ̀ pé ó da ilé náà ni eléyìí náà àṣìṣe ni bákan ibdalu ha ibdal ha àwọn ẹlòmíì wọn máa ń pààrọ̀ ha yun sí harafi míì àwọn ẹlòmíì lè pè ní ainun nígbà tó gbọ́ páwọn àfáà tó máa ń fún ọrùn pọ̀ ah! lòun náà nígbà tí wọ́n bá mọ́ sí hayya ala al-falah yóò ní ala al-falah nítumọ̀ ọba àbàjẹ́ so eléyìí náà wà nù àwọn àṣìṣe tí àwọn tí wọ́n ń pèrún máa ń ṣe bákan àṣìṣe léè tó gbòde tí ò síbi tí ò sí ó ní àtàgánní fil adhan ká máa fi ìpẹ̀rún ká máa fi kọrin ká máa fi kọrin ká máa kẹhùn ká máa ká máa fà á ká máa gbọ̀n eléyìí náà sì bídà ni tó fi jẹ́ pé yóò jáde kúnnú al-maqsud aim and objective ìpẹ̀rún. E torí pé yọ́ fẹ́ tipa nkọrin bákan náà yọ́ jáde kó nínú èèmù pé à ń pèyàn wá sí ibi ìrun ni yọ́ fẹ́ dorin kíkọ torí pé àwọn tí wọ́n ń gbọ́ náà òun dúdú ni wọ́n ń gbọ́ so eléyìí náà ó wà nù àṣìṣe táwọn tí wọ́n máa ń pèrun tí wọ́n máa ń ṣe èyí sì ni ó ti wà ní àtìkọ àwọn sàábẹ́ ànábi sallallahu alayhi wa sallam tí wọ́n máa sì ń bá àwọn tí wọ́n máa ń ṣe wọ́n máa ń bá wọn jà ẹ̀gbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ abdulrazak láti ọ̀nà yahya albaka ó ní ra'aitu ibn umar yas'a bayna safa wal marwa yahya albaka olórin ibn umar tó ń ṣe safa àti marwa ní makka ó lọ ṣiṣẹ́ hajj àbí umra wa ma'ahu an-nas àwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ faja'ahu rajulun tawilul lihya lárákùnrin kan bá wá sọ́dọ̀ rẹ̀ ó ga ó sì ní irùngbọ̀n tó gùn faqala ya aba abdurrahman inni la uhibbuka fillah wọ́n sọ fún abdullahi ibn umar ipe wọ baba abdulrahman mo nífẹ̀ẹ́ rẹ torí ọlọ́run faqala ibnu umar walakinni ubghiduka fillah ṣùgbọ́n mi bínú sí ọ torí ọlọ́run so àwọn ẹmẹ̀wà rẹ̀ tán wà pẹ̀lú ẹ̀ kí ní òun rí orú wọn lójú èèwó ní àfáàǹsè yìí èèyàn wá bọ́ ipò òun nífẹ̀ẹ́ rẹ̀ torí ọlọ́run wọ́n sì ní òun bínú ẹ̀ torí ọlọ́run ń kò rí pé inú wọn ò dùn sírú ìdáhùn lọ́wọ́ sọ fún wọn pé innahu yataghanna fi adhani ìmọ̀ ń kọrin pẹ̀lú ìpèrún rẹ̀ ni tó bá ń pèrún ìmọ̀ ń kọrin ni wa ya'khudhu anhu ajra ń sì ń gba owó lórí ẹ̀ ìrun tí ń pèyún ń gba láàdá lórí ẹ̀ so ìdínú tí abdullahi ibn umar tó fi ń bínú sí abdullahi ibn umar nìkan kọ́ abdullahi ibn qais òun náà sọ fún àáfàá kan tí ń pèrún ó ní inni la ubghiduka fillah mo ń bínú sí ọ torí ọlọ́run لأنك تتغنى في آذانك torí pọ̀ máa ń fi ìrun pípè ọ máa fi ń kọrin ìdí nu tí mo fi ń bínú sí ọ so eléyìí fi hàn pé àwọn sábẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ò nífẹ̀ẹ́ káwọn èèyàn máa kọrin pẹ̀lú adhan torí pé ntaafẹ́ òun náà ni ìgbóhùn sókè káwọn èèyàn gbọ́ pé wọ́n ń pè irun àsìkò òun ti tó kún sí wá sí mọ́sálásí kì í ṣe orin gangan ni tí a nífẹ̀ẹ́ sí. àṣẹ ẹlẹ́ẹ̀kẹwàá kọ́ọ̀lù asọ́látù khayru minan nawm sísọ pé asọ́látù khayru minan nawm fi àdánẹ́ alfajiri awwal wa thani sísọ asọ́látù khayru minan nawm níbi ìpèrún àkọ́kọ́ àti ìpèrún ẹlẹ́ẹ̀kejì àwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n pè lákọ̀ọ́kọ́ wọ́n sì tún ṣe àsàlátù lẹ́ẹ̀kejì náà àfáà ni wọ́n máa ń pè ní lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n ń pè lákọ̀ọ́kọ́ wọ́n sì ń pè ní ìgbẹ̀yìn tọ́ ìbéèrè níbo ni ó ti yẹ ká pé as-salatu khairu min mo rò pé ìbéèrè yìí wáyé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn a sì ṣe àlàyé ní ṣókí. So ṣùgbọ́n ìbéèrè ó yàtọ̀ sí ohun tó wá nínú ìdánilẹ́kọ̀ọ́ sunna nabi sallallahu alayhi wa sallam ó wá pẹ̀lú kásọ nínú ìpèrún àṣùbà wípé as-salatu khairu minan torí hadithi abu mahdura توني قلت يا رسول الله علمني سنة الآذان قومي بولاتي قيروا عصبا ني النبي صلى الله عليه وسلم لو باقو نينو رأوني فإن كان صلاة الصبح تواقيروا عصبا لو فيقبي قلت الصلاة خير من النوم الصلاة خير من النوم وصى الصلاة خير من النوم لا مجي إليه imam ahmed àti abu dawud wọ́n gba ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí wá ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n yapa sí ọ̀nà méjì ìrun àkọ́kọ́ láàkúláṣọ as-salatu khairu minan nawm àbí ìrun ẹlẹ́ẹ̀kejì ká lọ jìnà torí pé ìyapa yìí ìyapa tó ṣẹ̀ṣẹ̀ dé ni kò pẹ́ so tá a bá lọ mọ́rọ̀ àwọn sẹ́lẹ̀f wa kò lè bí abùkátà àwọn almuasirin àwọn tá a jọ lo ìgbà lásìkò ìsìn lọ́wọ́ ká mọ́rọ̀ wọn wá àkọ́kọ́ nínú wọn nínú àwọn tán lọ pé ìrun alákọ̀ọ́kọ́ ó ní a ti pé as khairu minan nawm inú wọn العلامة albani nasiruddin الدين nínú tírà rẹ̀ tá ń pè ní tamamu minna àkọ́kọ́ ni pé àwa kì í sáfà gangan là ń wò láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣiṣẹ́ tí kì í bá ṣe ẹ̀rí tó so lónìí ó lè jẹ́ pé a ṣe ìfirinlẹ̀ ọ̀rọ̀ nasiruddin albani lórí kankan ká sì fi ìfirinlẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì lórí títí ẹ̀ lórí nǹkan kan torí ẹ̀rí tó mú wá ní tá a fẹ́ lò tọ àfáàyè ọlọ́run bá kí ó fi ọ̀run kẹ òun lọ pé níbi ìrun àkọ́kọ́ láti pé as-salatu khayrun ó ní ìdí ni hadith tí a gbà wá láti ọ̀dọ̀ Ibn ọlọ́run bá kó yọjú sí yọnu sí i ipe kana fil adhani al-awwal ba'da al-falah ipe ó máa ń ṣe as-salatu khairu minan nawm lẹ́yìn ìgbà níbi ìpèrún àkọ́kọ́ nígbà tó bá ṣe hayya ala al-falah tó bá ṣe tán imam Bayhaqi òun ló gbé ẹgbàwọ́ ọ̀rọ̀ náà wá bákan nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì láti àbí mahdura náà wọ́n ní hadith Abi Maghura tó ní ànábì ní kó wọ́n fi as-salatu khairu minan nawm sí irun àsùbá eléyìí mutlaq ní kọ̀dá nǹkankan yẹn rí irun àsùbá ló pè ṣùgbọ́n ti Ibn Umar yìí muqayyad ni èyí ni pé òun dá yẹn irun àkọ́pè riwaya mi ó ní wa idha adhanta bil awwali mina subhi tó o bá pèrún lákọ̀ọ́kọ́ lásùbà eléyìí náà ẹ̀rí ni lórí wọn kìí ṣe ẹ̀rí fún wọn torí pé kẹ́límà tí o bá pèrún àkọ́kọ́ lásùbà faqul as-salatu khayru minan nawm kí o sọ pé as-salatu khayru minan nawm as-salatu minan nawm so ó ní àdífì yìí pẹ̀lú àdífì ibn umar wọ́n jọ wá sí ittifaq lórí pé ìrun àkọ́kọ́ láti pé as-salatu khayru minan nawm ó tún mú àwọn ẹ̀rí míì wá tó yẹ pé ẹ̀rí ọgbọ́n orí ni ó ní pé as-salatu khairun minan nawm yẹn ó ní aṣẹ ni láti jí ẹni tó bá ń sùn wá síbi ìrun pé kálímà yóò gan fúnra ẹ̀ kò sí nínú àwọn alfáàdì ìrun pípé so òun náà dàbí káyipẹ́ as-salatu jami'a òun gangan fúnra rẹ̀ ò sí nínú ìrun pípé so tá a bá fẹ́ lò èyí tó dáa jù ní ká lò lákọ̀ọ́kọ́ torí pé ìrun ẹlẹ́ẹ̀kejì òun gangan ni ìpèpè wá síbi ìrun. now ah, ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé ìrun ẹlẹ́ẹ̀kejì láti ṣe as-salatu khayrun minan nawm nínú wọn àwọn alama ibn uthaymin àti ibn baz àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa saudiya àti àwọn agbọ̀nmí nílẹ̀ Lárúbáwá àwọn ní ìran ẹlẹ́ẹ̀kejì láti pé as-salatu khairu minan nawm wọ́n àìgbọ́yé ó ní àdífì tó wá lórí pé ìdá àdẹ́ntẹ̀l awwala li salati subh tí ó bá kọ́kọ́ pèrún torí ìrun àsùbá kọ́ sọ wípé as-salatu khairu minan nawm ó ní ṣùgbọ́n eléyìí àwọn ọlọ́gbọ́ ní àgbọ́ ó dì wọn ọ̀gbọ́ lágbọ́yé kí ni ìdí wọn ó ní torí pé àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní lísọ̀láti subhi torí irun àsùbá irun àkọ́kọ́ tá à ń pè á pé nítorí irun àsùbá torí kí la fi pè torí pé ẹni tí ń bá ń sùn kó dìde kó jẹ sàárì ẹni tí ó bá gbàgbé tí ń ṣe tàájùdí kó ná fi tàájùdí lẹ̀ kó èyí ni pé a máa ń pè tí àsìkò alfajir tó ti fẹ́ tó bíi Uh, uh, uh, thirty minutes so eléyìí ni ẹ̀rí wọn alákọ̀ọ́kọ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé adan tí wọ́n pè irun pípè tí wọ́n pè yẹn tí wọ́n sì sọ ọkọ rẹ̀ ní àkọ́kọ́ àpèjúwe rẹ̀ wà ntí wọ́n gbà lérò ni pé ìpèrun àti ìkáàmà torí pé ìkáàmà gan fún rẹ̀ wọ́n pè ní adhan torí pé adhan ìtumọ̀ rẹ̀ ó ní ìránlétí so irun pípé àkọ́kọ́ náà à ń rán ni létí ni ìkámà náà à ń rán ni létí ni pé tọ̀ irun tí wọ́n ti gbérun o ó ní ohun tá a fi mọ̀ pé ohun tí wọ́n gbà lérò nù ó ní pé ọ̀rọ̀ anabi sàásàlám tó ní bayna adhanayni as-salah láàrin ìpẹ̀rún méjì ìrun ń bẹ èyí ni pé náfìlà ń bẹ èyí ni pé tẹ́ a bá pẹ̀rún ìpèpè wá sí mọ́síláṣí àti àárín ìkámà èèyàn ó yan náfìlà so anabi pè ní adhanayni ìpẹ̀rún méjì adhan méjì eléyìí fi hàn pé ó ti hàn tẹ́lẹ̀ dáàmà sí wọn pé ìkọ́mà wọn ń pè ní adhan ìrun pípé náà wọn ń pè ní adhan. bákan náà àdìsí tó wá lórí pé Sayyidina Uthman òun ló fi àfikún ìrun pípé ní ìrun jimá so ábíwálé rè ẹ̀mí ló là ń pèrún ní jimá ẹ méjì alákọ̀ọ́kọ́ ìrun pípè ẹlẹ́ẹ̀kejì náà ìrun pípè èwo wá lẹ́lẹ́ẹ̀kẹta ìkọ́ọ̀mà tó bá pé ìkọ́ọ̀mà jẹ́lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ náà ló sì ṣe wá nínú hadisi Uthman wọ́n ní zada Uthman al-adhani thalith Uthman ó ṣe àfikún ìpèrún ẹlẹ́ẹ̀kẹta tó sì jẹ́ pé irun tó èyí tó fi kún ó ní èyí tí wọ́n máa ń pè torí ẹni tí ó wẹ̀ tí ó wà sí mọ́ṣáláṣí ló fi kún èyí tó wà lásìkò ànábì náà ni fún ó pèrun fún ó sì ṣe so eléyìí ní ìsìn wọ́n ti pè ní ìpèrun méjì so èyí tí Uthman fi kún wọ́n pè lẹ́lẹ́ẹ̀kẹta wọ́n wá da ìrun alákọ̀ ìrun pípẹ́ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àti ìkọ́mà gbogbo ẹ̀ wọ́n pè ní al-adhan so eléyìí fi hàn pé ó ti wà ní mímọ̀ wọn pé ìkọ́mà náà àdán ni wọ́n ń pè mo rò pa gbọ́mi so omi tó jẹ́ tuntun ni pé ó ti pẹ́ tí mo ti ń wò bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mo mo mo rí kà kò jẹ́ kí n máa sọ pẹ́ẹ́pẹ́ẹ́ ṣùgbọ́n fún ìyàlẹ́nu gbogbo bí mo ṣe gbìyànjú sí láti ọdún tó ti pẹ́ torí àti fi ṣe ẹ̀rí ọjọ́ òní àbí àná mo ṣẹ̀ṣẹ̀ wá tó rí àfá tó sì sọ àfá ńlá ni àfá Abdullahi ibn Jibrin àgbà àfá ni ní Saudiya ó ní n tó rú àwọn èèyàn lójú ó ní pé lásìkò Ramadan ni wọ́n máa ń pèrún méjì ṣùgbọ́n tí Ramadan bá ti lọ ìrun kan àti ìkámà so ó ti wá ó naturally ìrun ìrun pípé ọ̀kan náà ni ìkámà ló sì kejì àsìkò Ramadan nìkan ni wọ́n máa ń pe ìrun lẹ́ẹ̀mejì lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìdínú tí Ànábì sàásẹ́lẹ̀m tó fi sọ wípé ọwádí ó di dandan kún á yan apèrún méjì torí àti máa dá ohun wọn yàtọ̀ lànàbí sọ pé Bilal òun máa ń pèrún lálẹ́ tẹ́ ẹ bá pọ́ pèrún rẹ̀ ẹ jẹun ẹ máa mu ìpè Ibnu Ummil Maktum òun afọ́jú lòun kò ní pèrún àfìgbà tí ilẹ̀ bá mọ́ èyí ni pé àfìgbà tí ilẹ̀ alfijiri bá so lásìkò anabi sàlọ́sálàm wọ́n yí pèrún lẹ́ẹ̀mejì àyàfi àsìkò ramadan so ń bá wá di pé àwọn èèyàn wá dá wọn yàtọ̀ mọ́ gbogbo ìgbà náà ìrun méjìlá pè ló fi á jẹ́ ní confuse adhanul awwal ló fi confuse àwọn èèyàn tó fi á sọ di ìpèrún tó máa ń pè lálẹ́ síwájú kílẹ̀ tó máa so àlàyé àfa abdullahi ibn jibrin òun náà fi kún àlàyé rẹ̀ tó ṣe lórí ọ̀rọ̀ àìgbọ́yé tó wá lórí irun àdánẹ́yìn. so eléyìí ni ohun tí ó wá lórí àwọn àṣìṣe èyí tá nínú al-adhan hadithi míì tó síwájú ní àdíìsì kan tó ra gùn díẹ̀ an abi juhaifa qala ataitu nabiyya sallallahu alaihi wasallam bi makkah wa huwa bil abtah min qubbatin law hamra min adam قال فخرج بلال بوضوئه فمن ناعل ومن ناضح قال فخرج النبي صلى الله عليه وسلم عليه حلة حمراء كأني أنظر إلى بياض ساقي قال فتوضأ وأذن بلال قال فجعلت أتتبع فاه هاؤنا وهاهنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاح قال ثم ركزت له عنزة فتقدم فصلى الظهر ركعتين ويمر يمر بين يديه الحمار والكلب لا يمنع ثم صلى العصر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة أبي جحيفة ألا بكي ينسي ó ní òun wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí maka anabi lọ láti madina lọ sí maka èyí ni pé yálà ó lọ sí umra àbí ó lọ ṣiṣẹ́ hajj ó ní anabi wà ní àyè kan tá ń pè ní abba nínú kúbà ìní tó máa ń kọ́ báyìí wọ́n ṣe ní àwọ̀ hamra àwọ̀ pupa. ó ní ó ní fakharaja bilalun bí wọ̀dú bilal bá gbé omi alwàlá wá fún anabi sallallahu alayhi wa sallam faminna ilin wà náà dìhìn ó ní nígbàtí anabi sallallahu alayhi wa sallam tó ń ṣe alwàlá nínú àwọn èèyàn àwọn tó ń gba omi alwàlá rẹ̀ tó fi ń parawa àwọn míì wọ́n ń gbà wọ́n ọ́ni ni nígbàtí anabi sallam tó ṣe alwala tán alayhi hullatu umra ó wọ ẹ̀wù pupa ọ́ni bí ìgbà tó yẹ pé mo ń wò ní ìsìn gan-an nígbàtí arákùnrin tó ń sọ ọ̀rọ̀ náà ó ní mo ń sọ bí ìgbà tó yẹ pé mo ń wo ànábì gan-an lójú ní níjọ́ náà sallallahu alayhi wa sallam ó fatawadda wa adhana bilalu lànàbí sàlá ń gbọ́ sàlùwàlá tán ni Bilal ló bá ṣe ló bá pèrún qala faja'altu atatabba'u fáhù hahuna wà hahuna ó ní ni mo bá bẹ̀rẹ̀ sí wo ẹnu Bilal tó ń kọjú síbí tó ń kọjú síbí yaminan wa shimala ọ̀tún àti òsì ihun tí àwẹ́ ìfẹ́ mú wá fún wa ni pé nígbàtí Bilal ń pèrún yóò ṣe hayya ala sọ́lá sí ẹgbọ̀n ọ̀tún hayya ala sọ́lá sí agbọ̀n òsì hayya ala alfàlá sí agbọ̀n ọ̀tún hayya ala alfàlá sí agbọ̀n òsì onílẹ́yìn gbà tó wá ṣe yẹn tán fún marukizat lẹ́wọ̀ ainazatun wọn wọ́n mú pọ̀pá tó níbi arò lórí wọ́n á fi gúnlẹ̀ síwájú si القبلة يا النبي صلى الله عليه وسلم تيوتي كيرو فتقدم فصلى الظهر ركعتين أني نبي بسواجو نواكيرو الذار نركا مجي يمر بين يديه الحمار والكلب أني لين بان في pọ̀pá yẹn tán في gúnlẹ̀ tán ààyè tó wà lẹ́yìn pọ̀pá ńgbà yẹn gan àwọn alkelp àwọn ajá àti kí ni wọ́n pè himar àti kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo wọn ni wọ́n ń kọjá ní iwájú ìkírun ànábì sàlọ́sàlẹ̀m walam yumna ṣùgbọ́n wọn ò lé wọn bet ó yẹ kí a gbọ́ ni pé lẹ́yìn igi tí wọ́n fi rilẹ̀ ní ẹ̀yìn igi náà ó ní àwọn dábàá yẹn ti ń kọjá kìí ṣe àárín igi sí ibi ànábì ti ń kírun so èyí fi hàn pé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe sutra anything tí ó bá kọjá lẹ́yìn sutra yìí kò sí aburú nù ẹ̀ obìnrin ni eh, ajá ni eh, himar ni kò sí nǹkan kan tí ó mú irun èèyàn thumma salla al ó ní ní anabi sallam ló kírun al torí pé wọ́n wà Mákà ni wọ́n kírun adhar àti al wọ́n kírun àpapọ̀. ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة anabi ọwà fi ìrun rákà méjì méjì méjì méjì kò fi ilẹ̀ títí ó fi padà wá sí Madina èyí ni pé gbogbo ọjọ́ tó lò ní Maka ìrun méjì ní kí títí ó fi padà wá sí Madina àdífi òun náà ní àwọn àǹfààní tó pọ̀ léè tó jẹ́ pé wàlàálà aprosprone di next week inshallah ta'ala torí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ àdísì ọ̀rún gùn ó sì ní àwọn àlàyé kan tí tó ṣe pàtàkì pàápàá jùlọ ibi tá a ti sọ pé anabi sallam àwọn sàábé rẹ̀ wọ́n ń gba omi àlùwàlẹ̀ wọ́n fi ń bọ́ra àmì ń gbàmù ṣé àwa náà lè tí tí ìmáàmù wa bá tán sàlùwàlá àwa náà lè sáré ká lọ gba omi àlùwàlá wọn ká mọ fi rárá torí pé à wá àlùbáríkà àbí ṣéwù so whatever it is àlàyé ni tí tó jọmọ́ àkídà ó sì ń fẹ́ ẹ̀rí lórí ẹ̀ dáadáa so ìdínú tí a ó fi fi àlàyé hadith ilẹ̀ so n tó kù ní àsìkò a fi ṣe ìbéèrè náà. àsìkò oorun tí wà àsìkò ìpèrún tí tó náà so ká bí ká béèrè títí àsìkò ìpèrún fi tó inshallah náà. náà well uh, ṣe rí problem yìí kì í ṣe tó tó lágbára pẹ́ẹ̀pẹ́ torí pé ní ọ̀hún àwọn ò tiẹ̀ mọ problem yẹn pẹ́ẹ̀pẹ́ àfìgbà tí àwọn student Nigeria tán béèrè lọ́wọ́ àwọn àfà ní Saudi náà ṣẹ̀ṣẹ̀ wá tó mọ̀ pé problem wà ní so ló wá ń sí wọn léèmọ̀ pẹ̀lú eh, ìyàtọ̀ yìí gan kò gba kò gba wàhálà ó ní pé àgbọ́yé tí a bá bá àwọn èèyàn lórí rẹ̀ tí wọ́n ń ṣe ọ̀kan a ní àti mú tuntun wá torí yọ confuse àwọn èèyàn torí pé àwọn tí wọ́n ya tí wọ́n yà sọ́tọ̀ nígbà tá a ti wà ní kékeré láti mọ̀ pé tá a bá ti gbọ́ àsálátù o tọ̀ àsìkò òun tó nìyẹn tá bá ti gbọ́ àsálátù o ẹ̀ mọ́ so nígbà tí àgbọ́yé tuntun míì wá dé ni wọ́n wá ń pè lákọ̀ọ́kọ́ débi pé ẹlòmíì wọ́n jẹ́ bí ọpa ó jẹ sàárì kò rí sàárì jẹ kò sì mọ̀ gbásìkò ètí ìtò so àwọn confusion yẹn bá bẹ̀rẹ̀ sí wá òun wá ń sọ pé kò need a need àti change anything torí pé kò tiẹ̀ even nǹkan kọ́ yẹ pé ní nàìjíríà adé bá wọn tó yẹ pé irun àkọ́kọ́ ni wọn ti ń pè àwa tá a gbọ́ yẹ pé ẹlẹ́ẹ̀kejì ni a need àti change ẹ̀ torí pé kò mú wàhálà kankan dání kò sì lékún kankan nínú iṣẹ́ ẹ̀sìn wa so automatically ní mọ́sálásì tó bá pé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè é ìwọ tó bá jẹ́ muhammed wọn náà wọ́n máa bá wọn pè lẹ́lẹ́kejì ni torí láti má fa òpin yà lórí àwọn èèyàn torí pé à ń pè rùn ìwọ tó wá sì tún bá àyè tọ́ pé àkọ́kọ́ làwọn pè wọ́n náà máa bá wọn pè lálàkọ́kọ́ kò sáburú nú ẹ̀ so kì í ṣe àbí ìtìláàf tó lè fa wàhálà so àìgbọ́ àgbọ́yẹ̀sìn ló máa mú kí irú àwọn nǹkan báwọn kó wáyé ebi pé àlà pín gáàrí lórí à ń pè rùn àsàlátù lákọ̀ọ́kọ́ àbí ẹlẹ́ẹ̀kejì náà náà tọ́ ẹ pẹ̀lú èyí ó simple díẹ̀ náà náà náà nígbà àwọn ọ̀dọ́ ẹ̀ṣọ́ àpàkì awàlọ́ ìyàlọ́ tó ní iye tó tẹ̀ ní kí wàláàlà in tí ó fa ìbéèrè yìí ó ní pé n tá a kà nínú fík ìpè téèyàn bá fẹ́ lọ ìrìn àjò ibi tó ń bá ń lọ tó o bá ní àníyàn láti jókòó lu yẹn ju ọjọ́ mẹ́ta lọ bọ́ọ̀ bá ti ń délùú ó gbé e kọ́sọ́rù lẹ̀ ọmọ kírun rẹ̀ ní pípé torí pé àlejò ọjọ́ mẹ́ta ni ibi tí wọ́n ti mú ni and then ohun táàdì sí ń sẹ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé tí a bá wà ń lò tálejò dé bá wa àwa láàmà fún níjà àti mu fọjọ́ mẹ́ta torí pé ó sì wà ní hálà lọ́gọ́rùbà ó wà ní ipò àlejò lásìkò náà so ẹni ọba sì ti di ọjọ́ mẹ́ta lọ a ní ọya ìwọ náà mọ́kọ́ àbí kọ́ ọ má dà èyí tó bá sì máa ṣe kọ́ lọ sí láti fi wá ọ̀ǹtọ́ jẹ ṣùgbọ́n ìwọ tiẹ̀ lórí wa òun ni ká fún níjẹ àti mu ní ọjọ́ mẹ́ta so eléyìí làwọn fi wá wò pé gbogbo ẹni tó bá dèlù ọjọ́ mẹ́ta péré ni ń fi ń jálejò so wọ́n sì ní ká ṣe kọ́sùrù àlejò ànábì ò sọ pé ká ṣe kọ́sùrù nítorí pé ajá lè jò torí pé ajé onírìn àjò gbogbo wa tó lọ́jọ́ mẹ́ta ọ̀tán bá béèrè lé pọ́ńbó bàbá wa kí ni wọ́n wí bàbá travel so ó ń kọ ó kọ bàbá dìísí onírìn àjò ni bó ti wù lórí tẹ́ ẹ bá lọ́sẹ̀ mẹ́ta wọ́n bá béèrè lé pé ń bọ́ bàbá lọ wọ́n ní wọ́n lọ rìn àjò wọn ò ní sọ pé wọ́n lọ jókòó torí pé kí ni wọ́n mọ̀ pé ń padà bọ̀ wálé bó ṣe oṣù mẹ́ta lẹ bá lò tí wọ́n bá béèrè lé kí ló kọ yín onírìn àjò náà lẹ ń jẹ́ so gbogbo gbàtà bá ti wà nírìn àjò rúksọ yún ìdẹkùn yún tó sì ń bẹ lórí wa torí pé àwọn àdísì pọ̀ kódà èyí tí wọ́n sọ nípa ti ànẹ́bìsà ọ̀sánlẹ̀ nìsín omi ìwà tó sọ iye ọjọ́ tí ànẹ́bìsà ọ̀sánlẹ̀ ń ní mẹ́ka wọ́n fẹ́ tó twenty something year uh, days àwọn sàbẹ̀ anẹ́bísà ọ̀sánlán ti lọ sí àwọn kan wọ́n ròyìn pé wọ́n lọ sí Azerbaijan wọ́n lò bí ọdún kan wọ́n sì ń ṣe kọ́sùn torí pé wọ́n lọ láti lọ jókòó wọ́n lọ wọ́n sì ń rìnrìn àjò náà ni mo rò pé wa so èyí tí ó dáa jù nìyẹn tẹ́yìn bá sáwọn àrìn àjò òun kọ́sùn ní bẹ́ẹ̀ kíní a ní ìdẹ̀kùn ni tá a bá kún ìrun àṣẹlẹ̀ ìfì ṣé a ní ìrun a ní ìrun gbó èyí tó bá wá tó bá wúyàn lọ́kàn fani ìmọ̀ yìí àkóse èèyàn tó lò bí ọ̀sẹ̀ méjì mẹ́ta nílùú ṣé kò sáà ní máa dárun kí tó bá dárun kí kò burú torí pé ń kúndùn àti ṣe kọ́sù tó bá sì tẹ̀lé ìmọ̀ nǹkan ṣé yóò kẹ́ rákà méjì tiẹ̀ ni yóò ó di dandan kí òun náà kírun rẹ̀ pé so kò sí tó burú nù ẹ̀ ó ṣe kọ́sùrù onírun ó kún ìrun rẹ̀ onírun kì í sí nǹkan tí a lè fa nù ẹ̀ mo rò pé agbọ́n mi yé. àkọ́kọ́ ni pé kò tọ́ súnà ká máa kírun fàrílà ní jàmáà kẹ́nìkan ó dúó lẹ́yìn máa dárùn kí so automatically tí ó kìtì ẹ̀ lóde ni nọba pé méjì mẹ́ta wọn ò lè ṣe jẹ́mì nínú mọ́sálásí wọn ó kìtì wọn lóde ni àbí wọn kúkú wá kírun pẹ̀lú àwọn tí wọ́n ń kírun torí láti má pín iye àwọn ẹlòmíì ò ní mọ̀ pé orin àjò ni wọ́n wọ́n lè mọ̀ pé àwọn oní ẹ̀sìn tuntun ni so yọba gbó kọ so it's better kó kúkú kírun pẹ̀lú àwọn àjẹmá kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n gbogbo ògbà tí yóò bá wá kírun lónìí kan kò sáburú kó ṣe kọ́sùrù rẹ̀ now. Thank you ní ọmọ ipò láfẹ́ fìyẹn sí torí pé in táwọn àfáà ń pè ní àtẹ̀sìmíà ó ní pé ká fúnyàn gbọ́ in tí mo sì ń gbọ́ tẹ̀ ń fún mi gbọ́ ó ní àǹfààní sọ láǹfààní ìgbà tí imam ṣe Allahu Akbar tiẹ̀ mọ́ gbọ́ títí yín tẹ̀tún wá fún mi gbọ́n àǹfààní wo ló fẹ́ ṣe fún mi kò sáǹfààní kankan tí ó ṣe fún mi. so ìdí tí ó mú kẹ́lómi ohun tó gbóhùn sókè torí pé ohun ìmáàmù débì kan ni tí ohun ìmáàmù bá ti ń dé gbogbo onú mọ́sálásí àníìdí àti gbé ohun bí ìsókè mi mo rò póyé mi now so kí ni àwọn ń pè ní àtẹ̀símẹ̀ ni kò sí eh, kò ní aṣlù nígbà mu'adhin iṣẹ́ rẹ̀ ní kó pèrún ìwọ rẹ̀ ó ní kó ṣe ìkáàmà irun tí irun pípé iṣẹ́ rẹ̀ ni ìwọ rẹ̀ ni kó ṣe ìkáàmà tó bá ti wá ṣe ìkáàmà tán leadership ó di ti imam so anabi ni fa'idha kabbara fakabbiru tí imam bá ṣe takbir ẹ̀yin náà ṣe tẹ̀gbìr ànábì ọ̀dá yẹn pé làdáni kó ṣe tẹ̀gbìr kí síwájú kí àwọn yòókù tó wá sí so kò nídi kí ẹlòmíì ò tún gbóhùn sókè mọ́ ṣùgbọ́n ní tẹ́ bá débi wọ́n ti ń ṣe kò sí aburú nù kọ̀bàrún jẹ́ ṣe lẹ́ẹ̀fin ṣùgbọ́n àdádá ni àdádá sì ni bó ti wùlò kéré yóò kí bí ń tọ́ dáa torí pé eléyìí náà ti bí nǹkan mi gbà mí tẹ́ bá kí tó bá ti tẹ́ ti tó ti mọ la tẹ́ ń kírun níbi tí làdáni ti ń ṣe tẹ́ bá kírun lẹ́yìn ẹni tí làdáni gbóhùn sókè àbí ìgbà tẹ́ ẹ ti kírun ni ó máa rí lójú yín torí pé ìmọ̀mù nìkan lẹ́ dúró kẹ́ tó gbọ́ ti làdáni torí ẹlòmíì wọn ò ní ṣe rúkú àfikún bá gbọ́ ti làdáni tó anabi sì ní fa idha raka'a farka'u tó bá ṣe rúkú ẹ̀yin náà ṣe rúkú so fáwọn ò ní pé bí n bá ti ń ṣe lẹ́yìn náà máa ṣe tó bá ti ṣe ẹ̀yin náà ṣe ẹ̀ wá ní ṣẹ̀ṣẹ̀ máa dúró di làdáni máa so irú àwọn nǹkan tí máa ń fà nù àwọn nǹkan míì tó tún lè fà ó ní ká máa jà lórí làdáàdì làdáàdì tí ò sí asẹ́ lílo ẹ̀ táti wà jàlé lórí <laughs> so irú èyí náà tún wà lórí làdáàdì ọ̀gàn ipò kan ni téèyàn gbọ́dọ̀ tí wọ́n máa jàlé lórí kò sì burú tẹ́lómi tẹ́nìkan bá pè wọ́n ó lè wu imam kó ní lágbájá ṣe ìkámà yàtọ̀ sí imam tó pè yàtọ̀ sí mu'adhin tó pè imam ó lè sọ pé lágbájá ẹbá gbé òun ẹbá ṣe ìkámà kusa buru nne so ngọba si kama yoni si ta ni se re di ladani tori ma yi ma n waye ele o ni ọmọ se ladani lọ ti mo ba ti se alawa kuma se ni o se ikama ni abẹ ni o pe ro limamu gan le se ikama limamu gan fura le se ń bọ̀ wá rí i pé àwọn èèyàn fẹ́ ṣe kọ́bọ̀ ó lè gbèrú dúró díẹ̀ <laughs> kò sí ọ̀rọ̀ <laughs> kò sáàbùrú nù ẹ̀ náà Allahu alam wa alaikum salam. Naam. Owó. Naam. Adé àsìkò tó jẹ́ pé ọ̀kẹ́ tí ẹ̀ fẹ́ ta àti tí ẹ̀ lò sílẹ̀ ìdí bí hospital yẹn sì fẹ́ kí kẹ́nìkan pọ̀ que tàbí ní ilé kan tó yẹ pé ní àkókòlà tí wọ́n jẹ́ pé kí ọmọ wá sí bí ọba rẹ̀ kó wá bà jù ó sì wá é sì mọ̀ pé wọ́n que sọ́dọ̀ tó ẹjọ́ àfẹ́sọ fún kété ẹni tó nílé gan ni ẹni tí ń bá ẹni lé ṣiṣẹ́ yìí ó fẹ́ sọ fún gbogbo òfin ṣe àwọn àti gbọ́dọ̀ tó wájú bá ní òun ní ọmọ ní kọ̀ọ̀kíṣà lórí àwọn ẹ̀tọ́ wá ní ìlú wa òkú ní ìyàrá wọn ní ìjọba. kò yé mi o. tí èèyàn ní ọ̀sìtù àwọn ní owó bá fẹ́ sọ fún àwọn fámìlì ìgbàgbọ́dọ̀ rẹ̀ mọ́ so ẹni wá fẹ́ lọ sùn rẹ̀ o ti di tọ́jú ẹ̀sìn kó tó ẹ̀yin ẹ̀ ẹ̀yẹ wá sọ fún wọn kó fi wò tó ń bá rí wọn kọ̀ǹfíìsì wò tó bá ń lò sọ́dọ̀ rẹ̀ o owó tó máa ń wá o èmi náà gba commission. <laughs> love is time. sọ tí ẹ bá gbà kú òní ti ti báyìí ṣé kìí ti bá yà. sẹ́ẹ̀rí iṣẹ́ ìwòsàn lálẹ́ àkọ́kọ́ náà kìí ṣiṣẹ́ ìwò iṣẹ́ ìwòsàn lálàkọ̀ọ́kọ́ fúnra rẹ̀ ṣiṣẹ́ wò bẹ̀tíngbà tó wá di pé gbogbo nǹkan yí báyìí so ó padà náà nítorí pé ẹni tí ó ń ṣe àwòsàn yẹn tí ó sì ní iṣẹ́ mi tí ó máa ṣe ó lè wà látàárọ̀ dalẹ́ yóò máa wo àwọn èèyàn sàn tẹ́ ẹ̀ bá fún lówó kí ló fẹ́ fi program bùkátà tiẹ̀ so eléyìí ni sísẹ necessity ó mú wa pé ká gba owó nù ẹ èyí tó wá dáa jù òní ká ṣe ń ṣókí fún àwọn èèyàn torí pé tẹ́lẹ̀ dáa máa iṣẹ́ iṣẹ́ kí ni Yorùbá pè iṣẹ́ ìrànlọ́wọ́ ni kì í ṣe iṣẹ́ àṣerówó so ohun tó dáa jù ó ní ká ṣe ìdẹ̀kùn fún àwọn èèyàn tó bá jẹ́ pé ẹn tí ó ní ààyè táwọn èèyàn ti ń wà for example ó háyà ààyè ni yóò máa sanwó fún ẹn tí ó ní ààyè tó yẹ pé oògùn ní ńlá tí ó fún àwọn èèyàn owó ni ó fi ro oògùn so now automatic ó ti di dandan kí ẹn awòsàn kó sanwó oògùn pàápàá jùlọ ó tún láwọn òṣìṣẹ́ so èyí ni ó wà mú kó fi owó lé ọ̀rọ̀ eh, hospital rẹ̀ lé lórí ṣùgbọ́n ní bí eh, pé ńgbàtà wa polongo hospital kó jẹ́ pé a tún ní ẹnìkan tó wọ́n jẹ́ bí ní so eléyìn kò kò àtọ́ eléyìn ò bójúmu ohun tí iṣẹ́ rẹ̀ owó tí ń gbà lórí necessity so eléyìí tí ọ̀wá ṣiṣẹ́ kankan tí ó tún á máa gbowó kí ni iṣẹ́ tiẹ̀ torí pé a ní afátẹ́yẹ̀ bá gbádùn ta ni ó fẹ́ kó wọn ọmọ gbádùn <laughs> tọ́ bá tiẹ̀ wá bá mi rú ẹ̀ ń gbà gan bóyá ẹni tá a wí nǹkan láàmà wí ṣé òun rò pé kí n má gbádùn ni tó fi ń sọ pé kí n máa bọ̀ wá sí kan ń bẹ̀ mí láti máa wá sí hospital ẹnìkan tí tí tí gbádùn tọ́ àìgbádùn bá wá wá kò sẹ́ni tí ń fẹ́ là lórí ni so whatever anywhere tí mo bá wù tó bá wù mí mo lè lọ wọ́n sì ṣe tí òun á máa jókòó máa pawó lára àwọn tí mú wá fún ẹni ọlọ́ọ̀sìpítù kìí ṣe tó dá wọn lọ́wọ́ àná. Kí ni ìdájọ́ uh, máṣpẹ́ ìfẹ́ pé àwọn èèyàn ń tẹ̀lé lànà ni? Tí màá bá ṣe ṣe kábàrà, àwọn tó tẹ̀lé máa mú wọ́n wà ignorant pedestrian that wọn mọ̀ pé máa mú ẹ̀ka àwọn àti wọn á dúró títí títí. làdá ni wọn fi ṣe. kí àwọn fi ṣe tí wọn. and that's the first question. secondly kíkú ni làdá ní gan ongan náà tó wà ignorant pedestrian that tó bá ṣe kábàlà kan á kú ṣe ní èdè bí mo ní mo bẹ́ yẹn yẹn báyìí tó bá ṣe lọ́wọ́ tó bá kọ́kọ́ ṣe kábàlà kíkà àwọn ọ̀dọ́ á ṣe tó á ṣe Eh, gbogbo àwọn irú àwọn tí dáadáa máa mú wá náà nìyẹn kábàrà yẹn ẹ̀ẹ̀kan ló yẹ kó kò sí yàtọ̀ láàrin òun àtàwọn yòókù tó ń kírun lẹ́yìn imam so níbo lòun ti máa rí ẹ̀ẹ̀mejì tí ó máa ṣe kábàrà bákan náà àwọn tí wọ́n ń dúró de òun ìrun wọn yóò fẹ́ jẹ́ mukhalafa torí pé anabi ni ju ilal imam li yutamma bi torí àti tẹ̀lé ni so a fẹ́ máa jẹ́ pé à ń yapa pẹ̀lú imam lẹ́yìn ìgbà tí imam bá ti se rukuta, tán àwọn àmà dúó de làdáni irú yẹn ní ma fi ní ma mú wá ká ma wò ó pé bóyá ìmáàmù ń sáré torí pé níbi tó ti ṣe tó ti rùkú rẹ̀ òun ti bẹ̀rẹ̀ tí ṣe tẹ̀síbíì tiẹ̀ ẹ̀yìn sì ń dúó de làdáni kó tó tẹ kẹ́yìn tó lọ bóyá yọ̀kan lẹ́sẹ̀ tí ìmáàmù fi dìde lẹ́wọ̀n àmọ́ pé bóyá ìmáàmù ń sáré ẹ̀yìn lẹ́sìn slow láti tẹ̀lé ìmáàmù lẹ́yìn rẹ̀ so idibi tí irú àwọn tí irú àdáadáa báyẹn mọ mú wá nìyẹn bẹ́ẹ̀ kì í ṣe pé báyà kò sí wọn ò ní irun bẹ́ẹ̀ èyí tó burú jù ẹni tó ń ṣe Allahu Akbar lẹ́lẹ́ẹ̀mejì àfikún rẹ̀ ti pọ̀ jù <laughs> irú eléwo ó ṣeé ṣe kí ládàá rẹ̀ ó dínkù kọ́pọ̀ wallahu alam àfáà wọn ní lalúrí tó lè fà á kí á kírun ní iwájú imam lalúrí tó ga ni torí pé kò tọ́ gbogbo ẹnìkan tó bá kírun ní iwájú imam onírun torí pé imam ló gbọ́dọ̀ wà níwájú kò sí bá ṣe lè kírun ní iwájú imam tó bá di pé àìsí àyè pátápátá lọ́wọ́ àfà tọ̀ àrùn kankí ọlọ́run ọba kí kó yọ́nú sí wa ṣùgbọ́n kò dáa pẹ́ẹ̀pẹ́ ká kírun ní iwájú imam imam lọ́gbọ́dọ̀ wà níwájú gbogbo wa so ìdínú tó fi jẹ́ pé àwọn sàábẹ́ ànẹ́bìsà ọ̀sẹ́lẹ̀ wọ́n mú wá nù àwọn àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ àwọn afá náà sì tún sọ ìpè kódà nígbà míì àwọn èrò wọ́n máa ń pọ̀ lẹ́yìn ìmáàmù débi pé ẹlòmíì ò ní rí i ibi tí ó forí sí níbi wọ́n pọ̀ dé tí wọ́n bá ṣe sùjádà báyìí kò ní rí ibi tí ó àyè tó ń forí sí torí páwọn èèyàn pọ̀ àwọn yẹn wọn ò tó ti torí yẹn kí lọ síwájú imam láti lọ tò ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sáyè pẹ́ẹ̀pẹ́ torí pé irú mọ́sálásí ń bí nìsín mọ́sálásí ó kùn haraba mọ́sálásí ó kùn débi pé àwọn èèyàn ó tún tó lọ ní títì báyìí ní títì báyìí irú èèyàn bó lẹ ti fẹ́ ṣe bó lẹ fẹ́ kó wọn sí lẹ́yìn imam so èyí ń fi hàn pé ààrọ gbọ́ndá sí so eléyìí ò ní ìsìn ó ti fi bọ̀rú rí àárín kan kí ọlọ́run ọba kí ó yọ́nú sí iṣẹ́ wa náà. irú ẹ ti jẹ́ jẹ́ àyíṣíwálẹ̀ ẹ̀bẹ̀rún yóò ti wọlé nígbà tí gbogbo yóò á kún eléyìn ẹ̀yìn náà eléyìn nìkan ló ṣe mọ̀kálàfà lè tọ́ hàn òun fún rẹ̀ ló fi gbólófin ka sẹ̀lẹ́tì àti kírun wájú imam kìí ṣe làlúrí fóun tiẹ̀ ṣùgbẹ́ ni ó dé mọ́sálásí tí ọ̀sáyè kankan máa ní àràbà tí ò sí nínú mọ́sálásí tó bá tò ní irú bẹ́ẹ̀ kò sí aburú wallahu alam

kí wọ́n máa fà á ní pé wọ́n ti máa wá lọ tí èyí wọ́n ń pè nígbà bí ta máa ń gbọ́ ìpè ṣé èyí tí ẹ̀ ń fa sí ni ẹ̀mí àbí ọ̀tọ̀ ní. well uh, Islam ẹ̀rí tá a fi jọ́sìn fọlọ́run ọba ẹ̀rí méjì ni ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀rin tíra ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ó ní sunna nabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta tó lágbára jù ó ní al-ijma ohun tí àwọn olùmọ̀ mùsùlùmí tán panupọ̀ lé lórí nínú ìdájọ́ kan tí ò sí nínú tíra al-Qur'an tí ò sí nínú sunna ṣùgbọ́n àwọn wá qiyas àtàwọn tí wọ́n wò láti fi ṣe ìdájọ́ lórí tó sì fẹnukò lórí ẹ̀ àwọn tá a máa fi ṣẹ̀sìn ni so nínú àwọn tá a kà lẹ̀ yìí àtàwọn míì tá a kà léètí àwọn àfáà mi ń wo ìpọ́ lẹ̀ láti fi ṣe ẹ̀rí kò sí ọ̀rọ̀ pé Saudi àgbẹ̀ èyí tó tún fẹ́ jẹ́ bí ẹ̀rí táwọn ẹlòmíín lò ó ní amalu ahlul iṣẹ́ àwọn ará Madina ìdí ni pé nígbà lásìkò gbà náà tẹ́lẹ̀yìn ò fi jẹ́rìí torí pé àsìkò ni tó súnmọ́ àsìkò ànábì muhammad sallallahu alaihi wa sallam ohun tá a sì mọ̀ ni pé lásìkò yẹn àwọn tí wọ́n jáde síta torí pé orísun ẹ̀sìn islam gbà náà ibo ló padà sí madina so ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àdájọ́ ti sọ̀kalẹ̀ so yóò ṣòro kọjá pé nǹkan kan wà tí wọ́n ń ṣe ní madina tó lòdì sí. Si sunna anabi sallallahu alayhi wa sallam torí pé àwọn yẹn wọ́n bá anabi sallallahu alayhi wa sallam lò gbà àndẹ́ tí wọ́n bá lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam náà ni wọ́n ń ṣe lọ àndẹ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí àwọn àfa ńláńlá àwọn ọ̀jáde kó nù Madina nù Madina náà wà so ìdínú tó fi jẹ́ pé Imam Malik ló fi máa ń ṣiṣẹ́ pẹ̀lú amalu ahlul Madina torí nǹkan míì tí ọba ní ẹ̀lẹ́ lórí autopsy bá àwọn ará Madina tí wọ́n ń ṣe ó ti jẹ́rìí fún torí pé àwọn àfáà kàǹkàkàǹkà nínú àwọn sàábì àti tàbíìn inú Madina náà pọ̀ sí so ọwọ́ ọ pọ́sibú pé ọ̀pọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n bá láti ọwọ́ anabi sàlám títí di àwọn khulafa ar ni so kò sí ọ̀rọ̀ àwọn ará maka ma àbí saudiya torí pé ńgbà yóò gan kò sí saudiya pàápàá jùlọ ẹ rí àwọn tíra tí wọ́n wá láti saudiya lọ́dọ̀ àwọn àfa àwọn ńláńlá tí wọ́n kọ́ tí wọ́n ń ṣe nínú haram tí wọ́n ṣe àpèjúwe gbẹ́gbẹ́ bí tí wọ́n ń ṣe nínú haram wọ́n ń kọ́ inú àfa inú àfa kan tó ṣe bid'ul qari aw bid'ul qurra ẹni pé bídà táwọn àwọn tó àwọn tó ń kéwú tó ń ka Quran tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ó ṣerú àwọn àpèjúwe tó ń ṣe nínú haram ó fi ṣe àti irú àwọn àdúrà tó ń ṣe nínú tahajjud gan omi tó ti kúò ní haddi sunna so Saudi Arabia kìí ṣe òṣùwọ̀n sharia wallahu bó tilẹ̀ jẹ́ pé àsìkò ti lọ a ó dúró báyìí èyí tí a ṣe tó ṣe déédéé ìfẹ́ ọlọ́run àti ànábì rẹ̀ ọlọ́run bá kí ó yọ́nú sí èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kò foríjì wọn.